mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òṣèré ni ọ̀pẹ́yẹmí ayéọ̀lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú gbogbo ohun tí ó là kọjá láyé síbẹ̀ àyè ọpẹ́ yọ fún òun ó ní láti ìgbà tí wọ́n ti bí òun sáyé títí di àsìkò yìí ni ọlọ́run ti ń tọ́jú òun tó sì ń dáàbò rẹ̀ bo òun ó ní ó ti tó bí ọdún mẹ́rìnlélógójì tí òun ti ń jagun bọ̀ àmọ́ òun borí gbogbo rẹ̀ tóun ò sì pàdánù nǹkan èyí sì ló mú fi orin akọrin ẹ̀mí nì ìyẹn adéyínká aláṣeyọrí ṣe fọ́nrán fídíò kékeré kan wípé ẹ ṣe àyè ọpẹ́ yọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kí gbajúmọ̀ òṣèré jókòtóyè big vein àti ìyàwó rẹ̀ wípé ó kú ọwọ́ lómi léyìí tó jẹ́ wípé jókòtóyè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọlọ́run fún ìdílé òun ní ẹ̀bùn tuntun wípé ìyàwó òun bímọ tí ó sì fi àwòrán ibi tó wà pẹ̀lú ìyàwó rẹ̀ nílé ìwòsàn níbi tó ti gbé ọmọ náà dání sí orí ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ a ò rírí eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni èyí ló mú kí gbajúmọ̀ Michael Maduka lo ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n bọ̀ òun jó kí wọ́n bọ̀ òun yọ̀ wípé ìyá àti bàbá tó bí òun lọ́mọ ni ọkọ ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ní gbogbo àgbáyé wípé orí ọ̀fẹ́ àti àánú ńlá ni àwọn òbí òun rí gbà láti wà papọ̀ títí di ọjọ́ òní di ọjọ́ òní léyìí tó jẹ́ wípé bàbá tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti fẹ́ẹ́ pé ọgọ́rùn ọdún tí ìyàwó rẹ̀ sì jẹ́ mẹ́rìndínláàádọ́rin tí wọ́n sì gbé ara wọn lọ sí ilé ìjọsìn láti lọ ṣe ìgbéyàwó léyìí tí wọ́n ti wà papọ̀ fún bí ọdún tó ti pẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje bí àsìkò yìí ni ọ̀pọ̀ àwọn èèyàn ní orílẹ̀-èdè nàìjíríà ṣì ń kí ìdílé agui irosi kú aráfẹ́ra kú aya wọn victoria irosi tí ó di olóògbé victoria irosi ni ìyàwó ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè nàìjíríà ní ìgbà ayé ológun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká Reno Omokre ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣe ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn tí wọ́n ti di olówó tàbí tí wọ́n ti ń mókè ní ilé ayé láti yàgò fún àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà tẹ́lẹ̀rí ní iléèwé látàrí bí èyí yóò ṣe máa fa ìkórìíra ìfàsílẹ̀ àti ìbẹnu àtẹ́lù láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ wọn tí wọn kò tí ì di èèyàn kí wọ́n sì máa ṣọ́ra gidigidi fúnrú èèyàn bẹ́ẹ̀ nítorí wípé wọ́n máa rò bóyá àwọn ni wọn ì gíga láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ojoojúmọ́ ni ẹ̀bùn àwọn ọmọ yìí ń dára sí i èyí ni ó gba ẹnu àwọn olólùfẹ́ ìkòròdú boys lórí ayélujára bí wọ́n ti ń ṣe àtúnyẹ̀ orin whisky tuntun léyìí tí ó mú ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bíi ìyàbọ̀ òjò nepa boys pariwo pé ah ìṣẹ̀lẹ̀ ṣe ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. And I mean, they make you free of the mind. You know ẹlẹ́ẹ̀kẹrin gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré nì ìyẹn Fúnkẹ́ Akíndélé fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré fi àwòrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá wípé ó kú oríire náà ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká ọláìdé tí gbogbo èèyàn mọ̀ sí life of ọláìdé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn obìnrin tí wọn kò tí ì bímọ wípé ìgbé ayé ìyá gidi ni láti gbáradì àti láti mọ̀ lọ́kàn rẹ wípé kò síbi tí o kò ti lè fún ọmọ rẹ ní wàrà ìgbáyà rẹ nígbàkúgbà tí ọmọ náà bá béèrè fún oúnjẹ àmọ́ o kó jẹ́ ibi tí agbègbè rẹ̀ mọ́ tónítóní léyìí tí ó fi àwòrán ibi tó ti ń fún ọmọ náà lóúnjẹ sí orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù John Ogu ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé mo mọ̀ wípé Ọlọ́run kì í ṣe àṣìṣe ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni a máa ń bi Ọlọ́run ní ìbéèrè tó jẹ́ wípé a máa wò pé ṣóun ló farú eléyìí sínú ayé wa wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìkan ò bẹ́ẹ̀ ṣẹnu re fún òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Bímbọ́ Òṣì kú oríire ti ilé ìtajà ohun ọmọdé tí ó ṣí sí ìlú Ìbàdàn ìlú mọ̀ọ́ká Bímbọ́ Òṣì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ilé ìtajà ńlá náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ajé á máa wá o ó ní jù báyìí lọ fún ìròyìn àjábalẹ̀ amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.